这边这个有空气，嗯。 تسليما كثيرا أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فهذا وصية ربكم للأولين والآخرين قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا عباد الله حمدنا الله كثيرا على أن بلغنا نهاية هذا الشهر إن شاء الله تعالى ونتمنى منه سبحانه وتعالى أن يبلغنا آخره حقيقة وعلى هذا فقد سن لنا رسول الله صلى الله عليه وسلم سنة رشد قبل أن فارق الحياة ما كان ديدا رسول الله صلى الله عليه وسلم في أواخر رمضان كان رسول الله صلى الله عليه وسلم يأمر أصحابه من المسلمين والمسلمات صغيرهم وكبيرهم عبدهم وحرهم ذكرهم وأنثاهم بأن يخرجوا صاعا من تمر أو بر أو أقط أو شعير أو زبيب إن فضل عند أحدهم بعد قوته وقوت إياله ليلة العيد كان يأمرهم بهذا وجعله رسول الله صلى الله عليه وسلم تهرة للصائم من اللغو والرفث وجعله كذلك تعمة للمساكين لعلهم يشاركون الموسرين في هذا اليوم المبارك وما سمعنا من رسول الله صلى الله عليه وسلم ولا من أحد من أصحابه أنهم كانوا يخرجون زكاة فطرهم بالأموال إن هذا لشيء محدث حتى ولو قال بعضهم بأنه نقل من أبي حنيفة الإجازة إجازة ذلك فإن أبا حنيفة ليس بمرسل إلينا وإنما القول يؤخذ ويرد من كل قائله إلا قول صاحب النبوة كما أشار إلى ذلك إمام دار الإجرة الإمام مالك رحمه الله تعالى رحمة واسعة وعلى هذا على من تجب صدقة أحدنا إنما تجب صدقة أحدنا على نفسه وهنا بيان هذه الأمور كما بينها صاحب قبل أن فارق الحياة صلوات الله وسلامه عليه وقد فرض أسماء المسلمين أطرع لبيك رد رفقان النبي صلى الله عليه وسلم يضرب عن أكبر ما جد الكتوة ألو أن يقول يا النبي بني سليقوا لا أتي أولا الصحابة كي أولا بلا متوقع بلا النبي صلى الله عليه وسلم níjọba ìkíyàmà ẹyọ ìyànú ẹsìn mo ń fi àsìkò yìí rán létí ìbẹ̀rù Allah subhanahu wa ta'ala gẹ́gẹ́ bó ṣe rẹ̀ rẹ̀ létí ìbẹ̀rù rẹ̀ anítàkùnlá àsọtẹ́lẹ̀ Allah subhanahu wa ta'ala ní ìfáwọn tọ́lọ sáájú wa òun náà ni àsọtẹ́lẹ̀ ẹ̀tọ́ sọ fún àwa náà ìgbẹ̀yìn ọ̀rọ̀dọ́n ojú ẹ̀dẹ̀kú wa rí lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí kọ́dà kò kú oorun wa rí ìgbẹ̀yìn rẹ̀ tán kó sì má ṣe ní àgbàmọ̀ ẹ̀dẹ̀ kọ̀ọ̀kan wa. ànábì sallallahu alaihi wasallam tí gbogbo wa jọ gbàgbé à ń tẹ̀lé yìí tá a sì gbàgbé ìtẹ̀lé rẹ̀ òun láàfin wà àlìjánà tó sì sàtọ́ àsọtẹ́lẹ̀ pé ẹ ń bá fi ìtẹ̀lé ìjọ wọn ṣùgbọ́n kìí ṣe bó ń ṣe ṣe ló ṣe ṣe wọ́n da iṣẹ́ yẹn sí láyà àwọn bí Allah subhanahu wa ta'ala gbogbo súnmọ́ tí a nàbí sọ̀rọ̀ sọ́lá tọ́lá rẹ̀ wá àwọn ojú ọ̀nà rẹ̀ àwọn òṣèṣì rẹ̀ lásìkò sásìkò kejì ọjọ́ ìfẹ́ lókàsí kejì àbí ọ̀nà àlùmọ̀kọ́rọ́ kẹ́kọ̀ọ́ kan wá kábi dasẹ̀ wa wò. ànábì sallallahu alaihi wasallam tó bá ti di àsìkò yìí kí ni nǹkan ti máa ń sọ fún àwọn sọ̀hábà rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam òun náà ni àwòkọ́sí àgbà fún gbogbo wa ar-rasul salawatullahi wa salamuhu alayhi ya'muru al-muslimina bi ada'i zakati fitri Ànábì sallallahu alaihi wasallam ìmọ̀ ń pa mùsùlùmí láṣẹ ní àsìkò yìí lórí ọ̀rọ̀ zakatul fitri zakatul fitri ó ní zakat kan tọ́jọ́ wípé wùjúbù hábì bímà ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan ní máa wà ó kò sínú owó ọrùn ní máa wà téèyàn bá ti wá ṣe é wàhálà yẹn kó lọ́rùn rẹ̀ ṣùgbọ́n zakaatu fitiri kí ni anabi sallallahu alaihi wasallam tó sọ fún wa nípa rẹ̀ fúnra anabi sallallahu alaihi wasallam ní kọ́lá sẹ́yìn pé ká yọ jẹ́ àbí sọ̀rọ̀ ìfẹ̀yìn. من حديث عبد الله بن عمر رضي الله تعالى عنه وارضاهما ó الرسول صلى الله عليه وسلم ọ̀pọ̀ mùsùlùmí láṣẹ wípé ká máa yọ zakato ìkékeré kí ló ní a máa yọ sọ́ọ́án mi tamuri sọ́ọ́án mi borí àwọn sọ́ọ́án mi tamuri ká máa yọ sọ́ọ̀hún kan nínú jéró sọ́ọ̀hún kan nínú dàbírò alùsàtàmù wá ní kíní ọ̀ràn yẹn ní alàlàáwùdí ìwàlẹ̀fúrì ọ̀ràn yẹn ní ẹrú ọ̀yọ́ ọ̀ràn yẹn ní ọmọlúwàbí ọ̀yọ́ wàhálà dẹ́kẹ̀lì wàlẹ̀wọ̀nsà ọ̀ràn yẹn ní lọ́wọ́ ọkùnrin ọ̀ràn yẹn ní lọ́wọ́ obìnrin wàhálà sọ̀gírì wàlẹ̀kẹ̀lì ọ̀rọ̀ yẹn ní lọ́rùn ọmọ kékeré ọ̀rọ̀ yẹn ní lọ́rùn àgbàlagbà. wà á mọ̀rọ̀ bí a tó ájà kọ́bùlà òun jìnnà sí sọ̀rọ̀ àdébísà sábà sọ wípé káyọ̀ kínní ṣáájú tó fi wípé àwọn èèyàn jáde lórí wọn lọ́rọ̀ sí ibi tí wọ́n ti kí ìròyìn ìdìbò àwọn ọ̀sán kan lọ́wọ́. zakatul fitri kí gangan ni tí Allah subhanahu wa ta'ala sọ fún àlẹ́kùn tó fi sọ rí eléyìí ọwọ́ nù súrẹ̀ nígbà ìdàwó وفي السنن إلى ابن ماجه إلى ابن ماجه وفي السنن إلى عمر دار الكفري وفي السنن الكبرى لابن البيهقي رحمه الله الجميع بإسناد حسن من حديث ابن عباس رضي الله تعالى عنهما النبي صلى الله عليه وسلم قل فرض رسول الله صلى الله عليه وسلم زكاة مرة للصائم من اللغو والرفع Àdébí sọ̀rọ̀ bá sára ní Zakatul Fitri ọlọ́run ní sọ pé ọ̀rẹ́ ìrẹ̀lẹ̀ lọ́rùn yẹ ẹ̀yọ́. Ṣùgbọ́n iṣẹ́ kíni ń ṣe, iṣẹ́ tó ti ṣe pọ̀, ṣùgbọ́n díẹ̀ ló lè dèlé mẹ́. Túwùrọ̀ tàbí sọ ẹni. Àìrí kò rí ọmọ mi. Gbogbo aláwẹ̀ tó bá ti di pé yọ Zakayi, yóò máa jẹ́ ìfọ̀nà fún Mínà Lábùí níbi gbogbo àwọn wọ́nrán bí àbàwọ́n tó lè máa ta sí àwẹ̀ rẹ̀ wọ́n rọ́fà àti àwọn ọ̀rọ̀ tí ọ̀yọ́ máa bóde lẹ́nu rẹ̀ àti àwọn ìṣesí kọ̀ọ̀kan tó jẹ́ wípé ṣẹ̀ńtọ̀ gbèsè láwọn àsìkò ààwẹ̀ ìmí náà sì ń bẹ́ẹ̀ tó jẹ́ pé ó ń sáàrùn láàrin àtọ́lọ́ rẹ̀ náà ni ọ̀pẹ́ jí ọkọ̀ òlàfẹ́ dára yìí ṣàyẹ̀wò tó fẹ́ dà yìí yóò sì jẹjà yóò jẹjà yóò mú mi lé sáàjọpọ̀ púpọ̀ ìbára wọn. àdúrótì àwọn kẹmí tọ́sàkọ̀rọ̀ sàkọ̀rọ̀ àti bí ọ̀kan bí náà dáa Allah subhanahu wa ta'ala ó sì zakatul fitri ní ìfọ̀wàmọ́ níbi tá a kù sí níbi gbogbo àwẹ̀ níbi ìkúlù níbi ìkọ̀kúbọ̀ ojú kan bákan náà wàdúrú màtáyì zakatul fitiri jẹ́ oúnjẹ lílùmọ̀sáàkì fún àwọn aláìní oúnjẹ fún àwọn kíni o fún àwọn aláìní àti dúró àwọn. Ànábì sallallahu alaihi wasallam ọ̀pọ̀ zakatul fitiri ní ìfọ ẹsẹ̀ àti kùdìẹ̀kùdìẹ lọ́rùn aláwẹ̀ tí wọ́n lè gbà á lẹ́rú òkú rẹ̀. ó tún wá pè ní oúnjẹ fún àwọn kíni o fún àwọn aláìní táwa ló lẹ̀. jàmọ́ra ọ̀rọ̀ tí àwùjọ wa ìyá táàyè máa gé òun náà ní wípé kò sí ìdàgbàsí wàlúùláì kò sí ìdàgbàsí ta ló fẹ́ mú okùn ẹsẹ̀ okùn ẹsẹ̀ lọ́wọ́ ààrin ìlọ́pàá tàbí pariwo fún ìjọba wa ìwé pé gbogbo tẹ́ ẹ bá ń ṣe lórí ọ̀rọ̀ democracy tẹ́ ẹ mọ̀ pé ẹ̀jẹ̀ lórí àǹkì àmà ẹ máa ṣe lọ èyí tó bá jẹ́ ti ẹ̀sìn ẹ má lu o àwọn tó bá fi ìmọ̀ ẹ̀sìn ti sọ́dọ̀ ọmọ àwọn ni ẹbí yẹn ẹ má tún kàkútì bẹ́ẹ̀ lọ́rùn o ẹ jẹ́jọ́ tẹ́lẹ̀ lórí gbogbo wa ẹni tó jẹ́ kí ló dà wọ́n máa lò ní pé ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́ kò lọ́rọ̀ wa ẹ àdúgbò ojú ọ̀gbẹ́ wàṣà sọ̀rọ̀ wàhálà tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kí nígbà wàṣà sọ̀rọ̀ má dà sí o ìwọ sábà kí n tí ẹni o tó ń pa láti bá bẹ́ẹ̀ àwọn ọ̀pọ̀ ọ̀dà wájú ọ̀nà ṣé àti àṣìbí ṣé àti ṣe alóore ṣùgbọ́n ẹ̀sìn ọ̀tọ̀ ni o ẹ má mú mọ́ yìí o jẹ́bẹ́ ẹ sọ fún ẹjọ́ yẹn ẹ má mú mọ́ o gbogbo bàlá ń pariwo chairmanship wàhálà ti bẹ́ẹ̀ slọ́ọ̀tì slọ́ọ̀tì dání slọ́ọ̀tì gómìnà kí gómìnà sọ rẹ̀ dáadáa dáadáa àwọn òde wáyé náà méjì kẹta àwọn àti wáyé ìtọ́lọ́ sì fẹ́ kó kálukú sí pẹ̀lú tìbí sí o ibi tó kálukú sì sẹ́wù kà ó ti lọ rẹ̀ kọjọ kọjá wọ ọsẹ kàbí tí ọyọ wa ló pàdé rẹ kọlọn kọ sànù wa ẹsìn wa ègún bẹ lórí tiẹ báà sọ fún bí ọsẹ wọn sàn sí kiri ó sì wọ kó ṣe bí àbádé chọọchì àwọn jìtà ń bẹ àwọn bí ìlú ìlú jìtà ìlú àgbélẹ̀rọ iná ní ìsìnkúra wọn obìnrin iná nílò etí èkó sì ti tó ti rìkọ́ọ̀dù ní làwọn kan plé káwọn kàbọ̀ bẹ́ẹ̀ wọ́n máa jó kó sì gbọ́dọ̀ àbílú yòó wọ́n láyé eré ẹ̀sìn tiwa eku rẹ̀ sì sá torí ojú òkú ní ọ̀nà rẹ̀ àwa ń bọ̀ nítorí àlọ́ ọbẹ̀ yẹn ó ní wàhálà àti àkósọ́mọ àwọn èèyàn láwùjọ wọ́n pe nǹkan lóúnjẹ fáwọn aláìní wọ́n ní wọ́n fowó yọ. tá a bá ẹgbẹ́ náà bá yé wọn ẹyẹ kọ́rọ̀ òye o àbúrò nígbà sásọ pé ẹyẹ fowó yọ lẹ́yìn tó ti yọ̀rọ̀ lọ́rùn ara rẹ̀ tí n bá sọ̀rọ̀ kalẹ̀ tẹ ẹni gbọ́ ń kún tí ànábì sọ ẹ ń dẹ̀rọ mi dàbí ẹbí ẹbí ti sápò bẹ́ẹ̀ o má wà á kú ọ̀rọ̀ lọ́kọ̀ wá lọ́wọ́ tó lẹ́yìn nígbà ẹ̀dá kọ̀ ṣebí zakatu owó wa tá à ń yọ yìí ó ní iye tó wọ́n ní kàtó yọ zaka bẹ́ẹ̀ ọlọ́run sì ṣàlàyé tá a yọ bẹ́ẹ̀ ọ̀dà o bàbá alùsùn náà torí àwa fowó yọ èrò láàyè o. okay tába wo àwọn tí ń gbé bóyá estate wẹ táwọn ẹni fún five thousand yóò ti wọn àwọn tí ń gbó jè two hundred and fifty naira àwọn abẹ́rẹ́ táwọn ẹni fún yọ bí three fifty awolowo five hundred sango ó ti lọ síbi two five lọ́kọ́lá four thousand ibi táàsì ló ti lọ ẹ̀ka bíárẹ̀gbẹ̀ ṣé bá ṣe láti kó yọ àlèkùté lónìí ọba ti dá mọ iye kan ẹ sábẹ́ẹ̀lì wájú àlùkùnrin àti àdìyẹ because aago ìsàkátùrù fitiri àbíbí ọ̀wà ní sọ yẹn déédéé ṣùgbọ́n àwọn èèyàn jẹ́wọ́ fún wa wọ́n lọ́ọ́ ìwọ́jọ́wọ́ ẹjẹ àpọ̀lẹ̀ kí o sì káwà máa bẹ̀rẹ̀ òfin kó tún wá sí kó tún ẹ̀ náà sí. àwọn tí wọ́n nílé ìbẹ̀ ó ní àwọn tí wọ́n jẹ́ alùsùnà wàlìjàmáà tí wọ́n tó wá jẹ ẹlẹ́gbẹ́. alùsùnà tẹ̀lé náà tí ìbá ń sẹgbẹ́ tí ọ̀bá ṣe tó lè múlẹ̀ kó o mùsùlùmí mùsùlùmí ni ṣùgbọ́n gbogbo ẹ ti ń sẹgbẹ́ alùwàrí ìkìlẹ̀ ẹ̀ ń tọ́ lọ sàdọ̀ pé kí ń jẹ yíyá kó lè má jẹ́ yòó nípa àjẹyà o ọ̀rọ̀ náà bí ọ̀rọ̀ bùrọ̀dá sí kò jẹ́ gbogbo tí o ti bá mẹ́ tó bá ń gbọ́ ọ̀rọ̀ kọ́kọ́ lọ rẹ́rẹ́ orí nígbà láti ń sọ yìí tí ó bá sí rí bẹ́ẹ̀ sákẹ́rì rẹ wá kó lóhùn máa lù wáyé ọlọ́wọ́ náà ní ìdí àbúyọ̀ rẹ́rọ̀ àti àdíjì máa wíyà tẹ́sán ti sọ pé wúmọ̀ ẹ̀ padà kò sí ẹ báyìí kó lù àbí náà ìní àwọn kan sì dùn àwọn náà wá gbọ́ sẹ́yìn yìí ò wípé tẹ̀kìkiri kílẹ̀ kan tẹ̀kìkiri bọ́ ọ bá pèlè tẹ̀kìkiri wáyé ti wọlé. ó sì lè kílíà sí a ká lọ sínú fatawa wa ló ń tẹ̀lé àwọn ọ̀gbọ́n tààlà kí ni sẹ́rì wọn àti sẹ́rì àwọn kùdàbọ̀ náà lè rìn àlàhàlà rẹ̀ nítorí pé ilẹ̀ ẹ̀sìn sírísí là ní ẹnì kọ̀ọ̀kan ní yóò ká bìkẹ́ kọ́kà sọ̀rọ̀ kan lónìí kọ́kà gbogbo kọ́kà ronú pípé wẹ́ so àlẹ́bí ti sọ yẹ o ọ̀gá yẹ̀ sí o wọ́n wá jókòó láàrin ara wọn pé ah, ẹ̀rẹ́ wọn obìnrin wọn bí wọ́n ṣe ń gbẹ̀bí fún ọlọ́dún ẹja gbòójọ lọ́wọ́ àwọn èèyàn a ní ìdí mo sì tọ́sí tó áàfì kọ́ zakato ìṣirò túwúrọ̀ ìsọyí túwúrúmà mọ́tò àmà fúnta ni o fáwọn aláìní oúnjẹ àwọn aláìní ẹ̀wà ni ẹ̀rù wẹ̀lẹ́ ọgbọ́n náà sì ní pàtàkì fámìlì ọ̀rọ̀ sàdúrà ara ètè tuntun dáńbẹ̀ tẹ́lá kó yọ ọ́ tí o sì mú súnà lọ́sọ̀ sálàm ète náà ni wípé ìtì ìpìlẹ̀ jẹ́ gbẹ́tẹ́lẹ̀tẹ́lẹ̀ òun náà ni pé àwa tá a ríra wa yìí àwa náà la ríra wa ẹ̀ńtà àyà àrí náà tó yóò lè rọrùn wọ́n lè máa fi owó láàrin ara wọn wọ́n fi bẹ́ẹ̀ ọdẹ àwọn èèyàn mẹ́lẹ́ ọmọ wa ò bẹ̀rẹ̀ wẹ́ àwọn sáà náà ti sọ fún tí wọ́n sọ lẹ́gbẹ̀ẹ́ ni ó sì òsì ẹwọ́n orú ẹ̀yìn ọ̀mọ́tọ́ yẹn àlẹ́ àlẹ́ àjẹun gbogbo ṣàwádìí wa wà láàrin bíi táwọn agbára lọ sílẹ̀ gbòmí ẹ̀ náà gbára orí lòdùn wáyà ọ gbogbo ìlú kékeré tí bẹ́ẹ̀ lọ. ẹ wá ń káàkiri ìbò ẹ wá ní ọ̀nà òun ò sàkà pé títí. tí ànábì pè ní oúnjẹ fún dání o fáwọn aláìní ọlọ́run wọn bá túbà ayé tẹ ẹ bá túbà yóò sì mú ìdí àwa náà gbogbo bí wọn wá kù sí yóò tó wá sí bẹ ọmọ ìyá wa ni èyí tó sì dọ̀rọ̀ yìí ọkàn wà ní wípé ẹ sọ pé ẹ ń káfíńtà ẹ bá sọ pẹ́sì bí ah, ah, ilẹ̀ ṣíríṣì àhán alìfílẹ̀ kàwọn àgbàgbà tàbá ń pè é àgbẹ̀rì ṣùgbọ́n ẹ̀yà àgbẹ̀rì làjọ wà ájọ máa kọrí tí èèmọ́ àwa sílẹ̀kùn lẹ́wọ̀ ètò ẹgbẹ́ títà náà ṣe tó bí ẹ̀ka sílà súnmọ́ àpẹ̀lẹ́ ìka tó tóra wá sí torí àgbẹ̀rì ni ọmọ tí a bá ní mùsùlùmí kàrí tú kàrí elé jíjí lọ́jọ́ fílì elé náà jíjí lọ́jọ́ fílì jíjí tí ọmọ ẹwù lẹ́rì ọmọ ìyá mi màmá ẹwù ìtumẹ̀ ni pé àwa láàmú ẹni ṣe kéde o láti ọmọ tó ra wa sí ọ̀rọ̀ yìí ló sì dààmú lọ́dọ̀ àwọn nǹkan tí ẹ sọ wípé hmm, àwọn kiri ó pé ìgbéra wọn lẹ́sẹ̀ kiri ó pé ìgbéra wọn lẹ́sẹ̀ sí ẹsì tí ẹ ń kọ́ ọ̀dà lẹ́sì ìfúra wọn. àṣírí ti bá bẹ̀ lọ tí wá ó ti dé láti ó sì sẹ́nu ó lè chẹ́ǹjẹ̀ sẹ̀gbé ìyá ti láti jọ́ tí Yusuf ti bọ́ sẹ́kù jáde gbẹ̀gẹ́gbẹ̀lẹ́ pé ó rẹsẹ̀ ọkọ̀ yóò balẹ̀ ní ọmọ sọ pé àdúrà ni gbà lórí ìjọ kan kọ́dà kó o dún ọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ ní ọmọ alára obe tí ó sì sí nǹkan méjì yé e wọ̀ pé kódà kílẹ̀ ìtẹ́ fi wọ́n fẹ́ wọ́n mi lọ sínú sínú sínú òtútù yóò rí yóò mọ̀ sáyé lọ́dún fún ọmọ náà ní pariwo títí títí títí tí tẹ̀ gbé wọn máa lọ wọ́n tó wá sí ìlànà tó kọ́ twenty sixty twenty eight. ipò ṣe sára lórí pọ́tò báwọn èèyàn jẹ gbèsè lórí ìgbéra àyíbáṣe àgbàga tẹ́ǹtì rẹ gbogbo ẹ̀yẹ tí ó pèsè wá pọ̀ lẹ́nu àwọn tí ó lè tí ẹnìkan lè donate táyé ló wà gàrí rẹ gbogbo wọn wà ìlú ọ̀pára rọ ẹ̀jẹ̀ alẹ́ náà hábìlì kọ́ni táwọn olówó tọba tó lọ́ba wulẹ̀ lé méjì ọlọ́wọ́ òpin ẹ̀kọ́ ọlọ́wọ́ àti olùsìnkú náà sẹ́rí tí a bá pa ń pọ̀ bí ẹni tó rí rẹ̀ òpin nàárù ìkọ́dé wà fẹ́ yìí ojú màmá ni tí ọlọ́dún kan ṣe bẹ́ẹ̀ wọ́n ìwúlò yẹn kí wúlò ń kúrè kò pé ogbó wa tó wá tó bẹ̀rẹ̀ nàárù ìkọ́dé ṣùgbọ́n o kó o sásọ fún gbogbo aláwọ̀ rẹ ibi tí ó ti gbọ́ ti gbọ́ nù kó o sì wọ aláwọ̀ jẹ̀ náà ibi tí ò ti ní kò kí ní gbọ́ nù ìdá ẹ̀ tí wọ́n wá ní ọmọ sọ òun ègbè lọ ó sì fi bẹ̀rẹ̀ rẹ̀ torí wọn náà bọ̀ bí wọ́n ṣe wù kàtà kò sì mú àbúyàn kò mú èdúró ní ta tọ́ pàwápọ̀ rè ẹ̀sìn lọ́dọ̀ pàwápọ̀ àdúgbò la dúró wájú ilé ẹ̀nìkan níbi ẹ̀rọ gámẹ̀ o ṣé kò fẹsẹ̀ akọ́bì kan ẹ̀kọ́ kò green báyìí lórí wá wájú ilé sáàdúró lè wájú wọn bí ti gbá wájú kó o sì mọ̀ pé ìwọ kó lè ti dá wájú rí àwọn sì wà gbá wájú bẹ̀ tó wọ́n lẹ̀ lọ́pọ̀ bọ̀ fún ọ̀bẹ̀ kí ni òkú òkú ẹ̀ ní káwá sọ yé ẹ wo bí ẹ ti gbé kọta wájú ìta ilé ìtì ṣé kò kọ́ tẹ̀lé lọ ẹ̀ kó kọ́ kọ́ kọ́ mọ̀ kò bí tẹ́lẹ̀ ẹ̀ ní akáṣọ lẹ́yìn èyí tọ́jú ọ̀pọ̀lọpọ̀ ìlẹ́rìn wọ́n èyí owó yọ zakatu ìfitiri o zakatu ìfitiri o ni àdìdẹ́bí pè ọ̀là mọ́lẹ̀ a sì bọ́ bẹ̀ àbọ̀ bẹ̀ ó ṣe ọlọ́wọ́ ní sọ̀rọ̀ sọ́lá lọ́rùn ẹrú ẹ̀dọ́rùn lọ́àbí ọkùnrin bí sẹ́kọ̀ọ́ náà ló obìnrin ọbẹ̀ ké àgbà ọkọ̀kọ̀ dáàbò ẹrú ṣáájú ọ̀bẹ̀lúwàbí ọ̀dàpọ̀ ọ̀pẹ ṣáájú òbí ọ̀dàpọ̀ ọ̀bẹ̀kẹ ṣáájú àgbàlagbà àgbọ̀. zakatul fitri àwọn àfọ àwọn àgbọ̀ bẹ̀ wọ́n ni ṣé bí àdéhìdì ti wá ṣáájú bá tuntun àdéhìdì yẹn bàbá baálé ilé yọ̀ọ̀yọ̀ ìyàwó rẹ̀ baálé ilé yọ̀ọ̀yọ̀ tún ìyàwó rẹ̀ bàbá rẹ̀ àwọn ọmọ rẹ̀ àti rẹ̀ náà lọ́wọ́ adájọ́ oṣù àlejò tọ́ba pẹ̀lú àdúrà àmọ́tẹ̀kù lóru wà ọ̀rọ̀ àdúrà àmọ́tẹ̀kù lóru yorùbá yà ní àdúrà àmọ́tẹ̀kù lóru wà ní àdíjẹ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ wọ́n mọ́ ọ̀pẹ̀sẹ̀ ìbílẹ̀ ti kàkẹ́ kátà máa sáka pẹ̀lú rẹ̀ káfí wá ní òdìdí mẹ́sàlá kalẹ̀ tó yẹ kí àgbẹ̀yẹ kùrú ní mẹ́lábẹ́ mẹ́sàlá o. ó ń ka ìlú ní ọ̀yọ́ ti èkúra rẹ̀ bàbá ọ̀rọ̀ ẹ̀ wá ọmọ èké náà máa ní dúkìá wọ́n bá yọ bẹ́ẹ̀ ó bẹ́ẹ̀ wọ́n bá yọ ẹ̀kọ́ yọ kẹrẹ̀ bẹ́ẹ̀ bàbẹ́yàn àwọn ọ̀yọ́ ra bàbẹ́yàn àwọn ọ̀yọ́ ra tí èèyàn bá wá bá ìyàwó èèyàn yọ tàbí èèyàn bá ọmọ èèyàn yọ sí èèyàn gbọ́dọ̀ gbàyọ̀dá lọ́dọ̀ tiwọn àbí kò lè gbàyọ̀dá àwọn afáwọn afúnbẹ̀yẹ ní kọ́má tó bá ti jẹ́ tó jẹ́ pé àjẹ́ àmúrè ọrùn èèyàn lọ́wọ́ àdẹ́wọ́ kọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ ọrùn èèyàn tẹ́lẹ̀ ní báàbí mùsàwáàtì ni tí ọ̀bẹ fi sàánú rẹ̀ kò ní ìdí kéèyàn gbàyọ̀dá tiẹ̀ ṣùgbọ́n tí àjẹ́ àmúrè òsì lọ́rùn ẹ̀ tí èsì dandan kí n sàánú lágbájá ṣùgbọ́n pé ọ̀rẹ́ lọ́rùn ni alójú ìbáàdé láti rọ̀gọ́ oṣù mẹ́fà ọ̀nà lóṣù mẹ́fà lẹ́yìn rọ̀gọ́ àdísàkùn bá ti dá fítìrì nìkan dáàbò lọ́rùn rẹ̀ àdéhùn jẹ́ fi ṣe ọ̀pá tẹ́lẹ̀ kúrò pọ̀fẹsẹ̀ kúrò ṣùgbọ́n ìsìnkú tó wá bẹ́ẹ̀ ibùdó láti lọ́tọ̀ láti sọ́sọ́ mi tí èèyàn bá wá ní ẹrú ó sọ̀rọ̀ sọ̀sọ́ mi láti ní àbí rẹ́rọ̀ ìbá kò sì mìíràn gbà wá wípé lẹ́yìn sàfihàn àbùkù sọ́jà ọ̀tún ilá sọ́dà pọ̀tàlì kékeré téèyàn bá ní ẹrú àì máa ń yọ zàkà lórí ẹrú lẹ́yìn zàkà fìfitìrì rẹ̀ ti ń bẹ lọ́rùn olówó rẹ̀ ẹrú èèyàn nìkan sọ àwọn akọ́kọ́ àbọ̀ wá ní no nígbà tí àlùjì rẹ̀ sọ wípé ẹrú náà ọ̀rẹ́ yẹn ní zakato tó ti lọ́rùn rẹ̀ nínú àdìsá bá tó lọ́wọ́ àtàkọ́ kalẹ̀ gan ajẹ́ wípé tí ọmọ tó ń bá ti kú bíi mẹ́wàá nínú bíi márùn gbogbo olówó ẹrú gbọ́dọ̀ yọ̀ǹda fáwọn ẹrú kí wọ́n lọ ṣiṣẹ́ tí wọ́n èrí owó tí wọ́n èyàn sàkáàtì kìtìrì lápò ara wọn ọ̀rọ̀ ilé ìfún ìfún ọ̀rọ̀ ànábì lọ́rùn ni torí sọ náà ti kiri àná wípé ọrùn ta lọ́wọ́ ọrùn olówó rẹ̀ torí mẹ́láyẹ̀ tí ń múlì wùdúùbù ńlá bì pẹ̀lú ìṣẹ̀lẹ̀ wájú ni. ṣe tó wáyé. ká sọ fún òyìn wípé káàpá ìṣe ìnáwó kó o yọ sàká oṣù tí yọ sàká ká wá sọ fún wípé fún bó o ṣe lawọ́ yìí kó o lè mọ yọ sàká o bá lọ rè é máa ṣòwò tó wọ́n fi lè máa fi sàká tó jí àlọ́ lọ́wọ́ lọ́wọ́ èèyàn làwọn tó wà ní sòwò tí ìtẹ́jì ìtùsẹ́kì kí ló dé ìtùsẹ́ bá ń bọ̀ bọ́kọ́ lọ lọ́rùn ọ̀rọ̀ sùn nígbà àsàkàbà sì àwọ̀ rẹ̀ yọ sí wa yọ ṣùgbọ́n dandan lòwò lọ́rùn rẹ̀ kó lè yọ sàkà kò sì lọ́rùn. awakọ̀ àwọn tí a sọ wípé yọ̀ọ́yọ̀ fún ìyàwó èèyàn yọ̀ọ́yọ̀ fún bàbá bí ọkùnrin kankan kápẹ́sà lọ́ọ́ bí ọ̀rọ̀ torí màsáyé ti mẹ́tẹ̀ pọ̀ ṣùgbọ́n àmọ́ lórí ẹ̀rí tọ́fẹsẹ̀ lẹ́ níta àgbé dàbò ní ẹ̀rí zakatul fitri irú ran oúnjẹ wò làwọn máa yọ lẹ́yìn àdébí sọ̀sọ́lá fi tọ́jú oúnjẹ wọn wọ́n kà á níbo láti rẹ́ni jàmbá àdéhùn àbísẹ̀lẹ̀ kúndìrì rọ́bì àwọn ọ̀dọ́ wọn ní àdéhùn ìfọ̀kọ̀rọ̀ fi sọ̀rọ̀ ọ̀bùsọ̀lì tún ní wàkúnnà lòkùrìjùwà fi áńgì rọ̀sùlùmí sàṣàlá àwọn ọmọ sàkàtù fìdí wa láyé sàṣàlá ẹ sì wo ìgbà yẹn fàkánà tó a mọ̀ náà yàwó náà alìbúrú wàṣẹ̀ríru ọ̀dàkọ̀ wàzẹ̀bíbù ọ̀dàkọ̀ ákìdù oúnjẹ wá ń gbà yẹn jéró tábùrù ọ̀dàpọ̀ àgbàdo dípò bí ọ̀dàpọ̀ zẹ̀bíìbù zẹ̀bíìbù kí ni jẹ́ zẹ̀bíìbù zẹ̀bíìbù òun ni yábísù ìnáwó gírèdù ìnáwó tó pé méjì o a ní ètò ní wáìn kọlọ rẹ wà àti ètò dàbí gírèdù kékeré báyìí tẹ́ wọ́n kó sínú ìkìbáyìí tó wọ́n fún ìyàwó bí ìlú ṣe ń lo ìjà lè dìjà ọlọ́wọ́ sàdúrà gbígbẹ rẹ̀ ènìyàn máa ń pèsè bí ṣùgbọ́n ìran iná pọ̀ kìí ṣe gbogbo ìran iná kù ní máa di sẹ̀bíìbù kìí ṣe gbogbo ìran iná kù ní máa di sẹ̀bíìbù ó ti ní àwọn ọ̀rẹ́ tí wọ́n bá ti sá yọ padà sí sẹ̀bíìbù sẹ̀bíìbù ọ̀nà ni wọ́n rà lọ́wọ́ àbẹ̀wò aláàkáàkiri ọ̀pọ̀ àwọn tí àwọn ìmọ̀ wọn jọ ìgbọ́n lọ fi ṣe ráìsì sí kẹ̀kẹ́ àwọn oúnjẹ tí a ta àwọn oúnjẹ gbà náà akitu àròjẹ wọn náà ni akitu wọn ò mú dàbí nù wọn mọ ẹyọ kó lóru rẹ wọn wà mọ ẹyọ rẹ tí a bá ti lọ pọpọ wọn wà á da rọ wàrà màálù lábàlù ni wọn dà sí wọn wà mọ ẹ ṣe pọ bíbà téèyàn ro àmàlà tí a bá ti àrò wà ní dáadáa tàbí bíbà téèyàn ṣe òkè ni wọn ṣẹ̀ṣẹ̀ wà gbé kalẹ̀ wọn wà máa wúlò rẹ yọ wà gbára lórí ìdára wọn pè ní akitu alákùnrin àrà oúnjẹ wọn ọ̀kà wa akẹ́wò èmi náà ìbàdí tí mọ̀ ọ́ tí ìbá ti pé ìlú wà ní wọn àti bí ọ̀sẹ̀ ti àwọn akẹ́kọ̀ọ́ pé áfíríkì nìyẹn àwọn gbọ̀ oúnjẹ ti wà níjọ yẹn ẹ tún gbọ́ tí àbúṣe kìlú ti sọ ìdá bí mọ̀ yọrí oúnjẹ wà níjọ sọ́dá owó rọ́bì aláwọ̀ tààlà kánú àbọ̀ kí làwọn wà níyọ̀ tí alẹ́ nìyẹn ìlànà fún àbúwá sálàyé máa wí pé ìdí àbú sẹ́yìn òkúrúwì ojú méjì ló bá lọ ṣé ó gbé wá aláwájú yìí tẹ̀wùfíìlì ni àbí aláwájú tààyè ni táwọn sọ pé tààyè ni ìta fi máa yọrè ó sì dẹ̀sìn ló tó bèè pé tí ọba sí ìlú tíá àwọ̀ ọ̀wá lọ ló bá wà ní àbí ń sọ aláwájú tẹ̀wùfíìlì gà irú àwọn ìkàbáyìí ìkàbáyìí làwọn àṣọ ẹgbẹ́ tẹ̀wùfíìlì ni ń sọ òun ó sì fi àgbò lọ àwọn bọ̀ èyí tó kálukú wá jẹ́ ìlú náà ìwọ yìí kọ́dà tó wá pé ìlú kan bẹ̀ tọ́jú pé wò ní kankan bẹ̀ kẹjà lọ ẹ̀rọ wo ti sàkátó kékeré lọ ẹ̀rọ ẹ̀rọ wo ti sàkátó kékeré lọ. ṣùgbọ́n òde wọn tí wọ́n láàyò ìsọ̀ọ́ jáwù rẹ̀ ní àsùwà àti ní múdù náà jáwù ti àbújá yìí ṣùgbọ́n múdù mẹ́rin ọ̀láàrí nínú sọ́ọ̀wù kan sọ́ọ̀wù ju múdù lọ ṣùgbọ́n tá a bá sọ fún tá à ń sọ yìí kò ní yé لأن الأسواع والأقداد تختلف باختلاف الأزمان والأولاد والأماكن. ما فاز عليهم. لاسكو كساسكو كيجي lágbo kan ságbo kan kò sí bí òṣùwọ̀n tí sábà máa papọ̀ òṣùwọ̀n yẹn papọ̀ kí ni yẹn lórúfù ni èyí táwọn èèyàn mọ̀ lọ́dọ̀ àwọn tí a fi máa wọn kan lọ́dọ̀ wá bìkì la fi máa wọn kan kóńgò agolo ta tí wọ́n ti ń dábọ̀ fún pàtàkì létí wa á ti mọ̀ wípé ọ̀rọ̀ epo ò sí bẹ́ẹ̀ o á ti mọ̀ wọ́n gbogbo àjọ tí wọ́n wá dákọ̀ agolo bọ́ǹbìtà agolo pepsi káfíńtà sí kẹ́ẹ̀kì kéré kéré àtẹ̀gbà tí ọ̀gbà tó rò ó yọ ọ́ jẹ́ ìkòkò pa bí gbogbo àsìkò kọ̀ọ̀kan ṣe ní oṣù wọn ṣùgbọ́n lẹ́yìn ìṣàṣẹ́lá àdébìwá ní oṣù títí máa nìkan òun làwọn àfáà wá ní kí ọ̀rọ̀ kíní ọ̀rọ̀ bá dàrú ẹni tí ó bá ti ní ó ní bá ṣe bẹ̀rẹ̀ sí i wa ẹni tó ní tọ́lọ́ fẹsẹ̀ rẹ̀ ní ànábì sọ́ọ̀wù rẹ̀ tó lò sáàlìmọ̀ déédéé bóódù rẹ̀ sáàlìmọ̀ déédéé táàtì ní bóódù àti sàṣẹ́rẹ́ àwọn apáta apáta tí ò tí ì sí àwọn ọkọ̀ ọlọ́kọ̀ tó ní ọwọ́ mẹ́rin báyìí one two three ó ní kíni ó ní bóódù ó ní sọ́ọ̀wù àdàbí kẹrẹ́. ọ̀dà àwọn apá wa ní kò wú ìta àfihàn nǹkan ha oníkágbé lọ sí wázìrò tábàgbé nǹkan lọ sí ibi pé ó ṣe é wọ̀n á lè rí òdiwọ̀n rẹ̀ ha. kánù yàtàwárọ̀ fúnà muddan nàbì wàsọ́ọ̀hù káàdùn àǹkàbìrì hátà láyà gbọ́nà gọ́ọ̀nù rọ́jìmọ̀ bìlmẹ́yì wípé nǹkan mí ìyẹn sọ afáàkì gbẹgbẹ. wọ́n wá ń yọ̀wẹ̀ bọ́ yọ̀wẹ̀ bẹ́ẹ̀ ọ̀dà láyé tí a tá a ti ní àwọn kékeré kan kílò kékeré kan wọ́n sá sùn kí ni a ti lè wọ̀ fún àwọn àbá àdéhùn wọ́n rí pé tí wọ́n bá ń sọ̀rọ̀ ká sọ́ọ́wù àdébì kan kílò èjì òun ni kílò èjì òun ni sọ́ọ́wù àdébì kan àti forty grams two kilos forty grams òun ni sọ́ọ́wù àdébì kan. tá a bá wá dá gbogbo kílómítì àti fọ́tígàm tó lé lórí rẹ̀ tá a bá dá a padà sí gíráàmù yóò mọ̀ fún wa ní two thousand and forty grams tá a bá wá fẹ́ mọ múdù kan bẹ̀ múdù kọ́ mọ̀ jẹ́ five hundred and ten grams times four hours. padà sí sọ́ọ̀wù kan yóò sì lọ́ọ́ fún wa ní gúdù mẹ́rin èyí náà ni lọ sí kólúsù ọ̀fúnra rẹ̀ gbogbo àdúgbò ìlẹ̀ tí ẹ̀ sọ́ọ̀wù àdúgbò ìlẹ̀ tí nílé o kí ni bẹ̀rẹ̀ ẹ̀gbà wọn yóò àwọn ọlọ́dọ̀ fúnra rẹ̀ fúnra rẹ̀ kìí ṣe mú ìlú àgbẹ̀bí kìí ṣe déédéé rẹ̀ ó lè dá ìgbẹ́gbọ́gbà wọn láàjẹ́ wo ọ̀pọ̀lọpọ̀ kọ́ọ̀bù làwọn èèyàn rà sáwùdí tí wọ́n kẹ́ẹ̀dì sáyẹn rẹ̀ kẹ́ẹ̀dì rà wálé fúnra àwọn èèyàn pẹ̀lú àbẹ̀rẹ̀ kàtàlọ́ọ̀bì sínú pé ah, ọ̀pọ̀lọpọ̀ ọrú ní ìrìbà tí èsì ṣe gbogbo tí èso ìwọ̀n rẹ̀ kákìí sára àwa náà lè wọ̀ fúnra wọn lọ́wọ́ ṣùgbọ́n àwọn àpá wa pé alákìísí irú rẹ̀ tá a fẹ́ fi ọ̀sàkátù fitiri ó lè jẹ́ àbù díẹ̀ sí pẹ́pẹ́ zakatu fitiri èèyàn fẹ́ tó yọ ní ìsìn àgbàdo tútù lọ́fẹ́ fi yọ kìí ṣe àgbàdo gbígbẹ àwọn jẹ́ kó tukẹ́ àti díẹ̀ ah, zakatu bí téèyàn èèyàn fẹ́ fi ìgbẹ́ pẹ́yọ́ ilé ìlú rẹ̀ sì gbé ní kílò ah, ilé ìgbẹ́ jẹ́ ìròyìn orí ẹ̀kí lọ́wọ́ yìí kílò mẹ́ta lọ́wọ́ yìí ìgbẹ́ pẹ́yẹ́ tẹ̀lé ìgbà wọn. bó wa láàṣẹ mọ́ zakatu bí téèyàn wa tó ti di pé ìjọ twenty nine or thirty Ramadan èèyàn jẹun alẹ́ tó jọ̀nà lọ. ìta jẹ́ porra. gbé lọ́wọ́ yìí tí èèyàn bá wà nù ẹbí kan tẹ́bí rẹ̀ gbọ́dọ̀ pé ibà ẹ̀jẹ̀ wà wà tó sáàkálẹ̀ bẹ́tẹ̀ ìta ó yẹ ká lọ́dọ̀ ọ̀rọ̀ ká fi sùkúù bọ̀ níbi ọ̀rọ̀ yìí ká fi lè jẹ́ kẹ́mi wọ́ fẹ̀sì ra wa wà láì nínú ẹbí kan ọ̀fẹ́ tá a bá ti rẹ̀ ti jẹ ọ̀rẹ́ mi ta kí ni bá ń kọ́ yẹn láwo tí ara àdáké bá tọrọ lọ́rẹ̀ tí ọ̀rọ̀ wà fún tí ìrọ̀bájẹ́ mùsùlùmí kò kúlẹ̀ sí sẹ́bí rẹ̀ kó jù sí tí fámìlì rẹ̀ yọ̀ níbi ìmọ̀ sọ o wọ́n ọ̀kọ́ máa rẹ̀ fún ọmọdé o. ń gbàtẹ̀ bínú sí ẹni tí wò pé àtìgbọ́n náà ọkọ̀ kí òun ọkọ̀ gbàdá ìṣòro náà wá ara sì dínkù síyàwó báwo sì wáyà ọlọ́wọ́ rẹ̀ ní ìlọ́rọ̀ mi àwọn olùdó rẹ̀ ṣé ọ̀dẹ́nu bá wá rí àwọn àdúgbò wa ara sì bí jù lọ ọwọ́ ọgbọ́n lórí ẹsẹ̀ kó àwọn òbí ọrí wọn kọ̀ tó lè. Ah! ebi àti mọ́nìsì ni ó kálukú tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti lọ́jà bí mọ́nìsì ń bẹ̀rẹ̀ lọ́gà lèmi náà ń bẹ̀rẹ̀ lọ́gà kọlọ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ tó aláṣẹ nílẹ̀. táàbù làwọn ọmọ yọ. àmọ́ ìtìláàbù lọ́dọ̀ ẹ̀ kẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ àwọn àfáà wọn abẹ́lẹ̀ rí ìmáàmù Malik ìmáàmù Shafi ìmáàmù Ahmed alimami Malik wàlìmáàmù ìtawọ́sọ pé ìmáàmù Malik yóò bá lafi sọ́nù kápẹ́kọ́ lafi fi sọ́ alimami làwì lọ́gbẹ́ ìmáàmù yóò làwọn fi wọ Yorùbá tíya ìmáàmù Malik yóò lafi sọ́ báwọn wọn kọ̀rọ̀ sí dọ́gba ìmáàmù sọ̀dọ̀ Malik yóò alimami Malik yóò lafi wí báwọn yóò bá lafi sọ́rọ̀ ìmáàmù Malik ìmáàmù Shafi ìmáàmù eh, eh, Ahmed ẹran mẹ́tẹ̀ẹ̀ta lọ síbi pé zakatu ìfitiri a máa yọ ní kíni o a máa yọ ní lẹ́yìn látàlẹ́ rí tóòrùn bá ti wọ̀ tá a sọ wípé a ti bọ́ sí òru ọjọ́ ọdún kápẹ́ òní twenty lápẹ̀rẹ̀ jẹ́ wá lóṣù tóòrùn bá ti wọ̀ lónìí láti lè lọ yọ abú àdìpàdé lá a máa yọ bá dà tùlúrì ìfájìrì ìyàwó pẹ̀lú ìdí tó tí àgbàjáde bá ti yọ ní ọjọ́ ọdún tó ní àná yọ. lẹ́kìn àwọn àbá ní àti rí ìpìlẹ̀ méjì báwo. láìláì lọ́wọ́ àti rí ìpìlẹ̀ méjì báwo. ṣùgbọ́n àwọn sọ̀hábà a rí àwọn kan ní wọn wọ́n máa ń yọ lókùjọ́ kan kó jọ méjì bó ti yọ ọlẹ̀ bí abúlé kò lóra adáàbò ọ̀kan àrí ẹ̀rí sí pẹ̀sẹ̀ lólẹ̀. bẹ́ẹ̀ sì ni a ní kọ́ńdà sùnìyà kí ni kọ́ńdà sọ ó ní tẹ̀kídìmù ṣéyì àlá sábàbí wíwọ́ wà tẹ̀kídìmù ṣéyì àlá ṣẹ́pì jáìzù tẹ̀kídìmù ṣéyì àlá sábàbí wíwọ́ wọ́n kì í sára àfáàjì sáwọn òbí tunawaambia wakoja sisi vile tunakuja kuhusu kuni kuni nyingi forty nine days ní gbígbà wẹ̀wẹ̀ tó tó fẹ́ gba àwẹ̀ tó tó fẹ́ tó fẹ́ gba àwẹ̀ oṣù méjì gan ó sì jẹ́ lóò ṣàbáyé àrẹ asàbẹ̀ ọjọ́ bí inú ẹ̀ ọ̀hárọ̀ ó ní mo fẹ́ <laughs> sẹ́wọ̀n nǹkan tó wà lóyún ni wọ́n sùn nílé a kò wá wò pé kí ìtètè gbà wé oṣù méjì mẹ́ kí ti gbà pé ọlọ́run ní ẹ̀ pé kàrà mú mú sọ̀ tẹ̀kílẹ̀ kò ṣe alásábàbí ìdí ó mú ààwẹ̀ oṣù méjì wà lọ́rùn rẹ kọ́ wá kọ́kọ́ máa kọ́kọ́ lọ rè gbà wọn lẹ́mìí bá a ah, èé ṣèkìlì tó sì jẹ́ pé ọ̀rọ̀ gẹ́rù ò ní ọ̀dá tẹ́lẹ̀ búlùkọ̀ àwọn ọ̀dọ́gbẹ́ sí wàtàkì ṣé yàrá ṣẹ́kù yìí kéèyàn wá ti nǹkan ṣáájú mọ́jẹ̀mú rẹ̀ kò ṣe kankan pẹ̀lú òkú ọlọ́run èyí wọlé sí ní ojú bẹ́ẹ̀ láì wọlé sí ní bẹ́ẹ̀ bóyá ti dé bó gba tó sáà ní ipa lẹ́sì nìkan ló yóò sì lọ bí bẹ́ẹ̀ tí ẹ bá ṣe ìlú àkóhùn rẹ̀ tí ó tún ṣe padà bí bẹ́ẹ̀ tà là sí kọ́gbọ́n aláìní mẹ́wàá ó fún aláìdè ẹ̀kọ́ra sáìdè kọ́bálàdè ẹ̀ẹ́dẹ́wà kọ́ra sáìdè ẹ̀ẹ́dẹ́wà ọmọkùnrin rẹ̀ á tọkùnrin rẹ̀ sọ̀rọ̀ kọ́láìdè lẹ́wà ọwọ́ abọ́ aláìdè lẹ́wà láago lẹ́wà àárọ̀ ọjọ́ jimá torí pé kò sí aṣọ méjì tí ọwọ́ máa aṣọ náà ní ọwọ́ ọkọ̀ dá máa àlàámọ̀ rí lórí iṣẹ́ kù mọ́jẹ̀mú ti wà tó ti dá tó ti dára ní ọ̀rọ̀ ìdílé ọ̀sọ̀ pé bíi ti ọ̀dà ju pé yọ kó sí wà lọ́wọ́ ìbò ilé ìwò ní àzà kí ló wá pàtàkì bíi pé zakatu fífi zakatu fíkiri tó jẹ́ pé tí ó jẹ sábà bí rẹ̀ ó ní ìtú ẹnu tẹ̀ sàbí wá ń ọ́ ṣáájú kí ìsinmi ó wọlé torí pé ọjọ́ kan ṣáájú ìparí ọ̀dọ́dún ìtumọ̀ ìwọlé ọjọ́ méjì ṣáájú ọ̀dọ́ ìtumọ̀ ti dé o ìtumọ̀ àwọn àfa ní ẹsẹ̀ o sẹ́ni tí wọ́n bá sọ fún àwọn àfa àwọn àfa ìgbìyànjú tí wọ́n bá ṣe yóò máa tẹ̀lé tẹ̀sà àbẹ́ni o tí àṣà bá ṣe kankan tábìlì ti sọ̀rọ̀ adáké lórí rẹ̀ kò sí ẹni ẹ̀kọ́ ìdàtí ọmọ wa ìsìnkú ìyá àti odigbogbo tẹ̀sán àbàṣẹ̀ ìdí ọmọ jẹ́ yóò jẹ́ ibi àwọn àtidáwò ilé yìí yọ kó o lu ọ̀rọ̀ àtidáwò ilé yọ kó o lu ọ̀rọ̀ àtidáwò ilé yọ kó o lu ọ̀rọ̀ ọ̀dà èèyàn wá lè yọ ló kú ọ̀la ìyẹn yọ jẹ̀mọ́ ẹ̀dá kan méjì wọ́n lọ́rọ̀ ẹ̀sùn máa báyìí ti máa ń sin nǹkan kan àwọn àwọn àwọn tí ó mọ̀ bá bẹ̀bí lò yìí wọ́n mọ̀ tẹ̀lú ẹ̀ mọ̀ ni kí ló fà tó ń ṣe ọlọ́run fi máa ń pẹ́ díẹ̀ kó tó kí ìrún ti bídíò wà lẹ́yìn àdíjì ọ̀tọ̀ bọ́ wà látọ̀bà nígbè nítorí ìsàkátò ìlú sí. Táwọn àfọ àti ẹrù bẹ kọ́dà àtúndì rẹ̀ ń tọ́ka pé ọ̀ oyè orí bẹ́ẹ̀ sí ládùn ní ìfẹ́ ọjọ́ lọ. Ipò yóò lè lọ délé yìí. Ọkùnrin náà oúnjẹ náà lè wà ní tí ọ̀fà lẹ̀ tó lè gbé yọ̀ọ̀kọ̀ yọ̀ọ̀ ṣùgbọ́n ká sọ pé ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ díẹ̀ nǹkan gbà wọ́n ṣùgbọ́n ní sọ́n tẹ́lẹ̀ kọ́ wà sọ pé àà ah, ẹ̀sìn gẹ́gẹ́ ìrìn tẹ́sí torí ẹ̀ sọ ni wípé agbọ́dọ̀ pẹ̀ kí tẹ́lẹ̀ kọ́ tí wọ́n bá bọ́ túmọ̀ rẹ̀ fún wa báwọn níjọ́ tẹ́ni tí wọ́n wà sálàyé ìbádé tẹ́sí rí bá tún wà láti yọ̀ ọ̀dà rẹ̀ ọ̀dà ọ̀sán ẹ̀sọ́ yìí pé àdébìbọn fẹ́ kí èrò nídìí ti ìtura rẹ̀ ẹ̀rẹ̀ jẹ́ orí wa wípé ànábì àkọ́lọ́ oríṣiwọ̀ oríṣiwọ̀ akíwò tó bá jẹ kàdíjà wọn tó bá pọ̀ ní ìpadà lórí àwọn ọ̀nà ìbílẹ̀ yìí àwọn ìdẹ́gbẹ̀ ó sábà àpapọ̀ wa àwọn ẹ̀dẹ́sọ́ọ̀tì lórí wa kọ́ni ojú wa sí kójú àwọn ẹ̀sìn tàbá ìjà sí ìpínjà sọ sẹ́yìn tó wà láǹbẹ̀ẹ́bí kí ẹ wọ́n mú ju ìmọ̀ lọ adẹ́kùn ju lọ tàbáwò bákan náà ọ̀rọ̀ masturbation táà ń sọ fún yìí àdébì ní gbogbo ẹ bá ṣe masturbation báyìí láyé á gbogbo wà ní àdúgbò ọ̀sọ́ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ìyẹ̀wò náà wà sọ fún ẹ wá wà ìpẹ́yẹ gbogbo ẹni sì bá sọ̀rọ̀ gbogbo ẹni sì bá sọ̀rọ̀ tí ìlú bá ti parun tó kàn parun rẹ̀ ọlọ́run sọ fún bọ̀ kó tó wá kọ́kọ́ bí àgbẹ̀bí wà kó fi ṣe ẹ́ tá a bá ń pariwo bọ̀ tó ọjọ́ tẹ̀lé ìgbò a fẹ́ yọ̀rọ̀ lọ́rọ̀ rẹ ọ̀ràn ọ̀ràn nígbà táti fi wá tó wá ní hàn ìyàtọ̀ bíláàdì kéèyàn ọ̀parọ́ máa yàn àti kéèyàn ọ̀parọ́ fún yẹn wọ́n parọ́ fún àtẹ́bí kíjọ yòókù níbi ọ̀parọ́ máa tẹ́lẹ̀ bí àbàṣọ Yorùbá ṣe ọwọ́ kẹ́ ẹ̀ lọ́kọ́ Yorùbá lọ́dọ̀ àwọn àgbàlagbà tó ọba wa bẹ́ẹ̀ sì ni tí ń bà wà lẹ́nu wípé bébì bá dákẹ́ tèmi ní ìsìn kò sí wá tó sí náà. tí ó bá pè gẹ́gẹ́ lẹ́sìn ẹni tí bá ń lùú mọ́ wa lọ ọ̀tá rẹ̀ ju olè ti kólé wa lọ. ẹ̀mẹ́yẹ tí a ń pè rẹ̀ bẹ́ẹ̀ ni bàbá tó rí ẹ̀rí ní tọ́lọ̀ tó ti fún para ṣùgbọ́n lẹ́yìn èèyàn bá lọ. ìsìn wàá ló kálukú láì kì í ló fi gbà wọn lóòótọ́ èsì tẹ́lẹ̀ tí wọ́n bá kó gbọ́ àwọn tí wọ́n òkè òjò tí wọ́n jẹ́ ọ́bẹ̀rẹ̀dì lẹ́yìn tí ìlú wọn wọn ní ọmọ yìí náà lága fúnra yìí àṣà ìlú yìí náà lága fúnra yìí bóun lẹ́sìn mọ̀ yóò tókè. arúgbó àfúnlá ó fẹ́ fún aṣọ àwọn àwọn ẹ̀yọ ẹ̀yọ ìdá òwe nìyí ibẹ̀ láti wá kí àkànkàn zakatul fitiri ibo ni mọ́sírífù rẹ̀ ibo ni lọ àwọn apá àpẹẹrẹ méjì ló mọ́sí aláì àwọn apá kan sọ wípé ṣe bí ṣẹ̀bíyà zakati owó náà ọlọ́sìn pé àwọn ó zakati owó náà ló wà lọ́kọ̀ọ́ ayé kọ́dà ní àbáwọ̀ sí náà ni pé john ti mẹ́lẹ́gbẹ̀ẹ́ léèyàn ó náà fẹ́ẹ́ gbọ́ pé wọ́n bá ní gbàwẹ̀ náà wá ní ọdún ẹ̀dí ẹ̀dí ẹ̀dí ẹ̀dí torí pé nígbà tó alábà ẹni mùsùlùmí tó ń jẹ gbèsè ẹ̀dá sàkátù fitiri jọ fún ó lè ilé dẹ́sà láti fitiri jọ pọ̀ jọ̀fẹ́ ni kò so fi ráìsì ọ̀pọ̀ pọ̀pọ̀pọ̀pọ̀ tó pàtàkì àtọ́jẹ jẹjẹrẹ kó sì lè ṣe kankan ọ̀rọ̀ kejì wípé aláìní sọ ó sọ ló ti sọ pẹ̀lú sọ̀rọ̀ bá gbọ́dọ̀ lọ́sọ̀ ọ̀rẹ́ ṣùgbọ́n bí èsì lè fa aláìní ó ti fi kọ́ torí àwọn àfáà fìmọ̀ lára wọn nípa pé sí fọ́rùkù ń bẹ láàrin fàkíìrù àti mìsíkìrì torí wọlú ara wọn jẹ̀bẹ́rà ìwá bí á kí ìsára wọn ẹ wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ sí ọ̀sà kápẹ́lú fífírì kọyọ o ẹ ń bá mọ̀ kó ọ̀yọ́ ó lò ó sa o kọ́ má tó wá aṣojú kẹ̀dẹ̀gbẹ̀ bí aláìkú tó wá bí yọ ọyọ o tó orí tó òbí yọ láàrin wà lákọ̀ọ́ká ọlọ́run sì mọ̀ kó o tó bẹ́ẹ̀ kódà kò bá jẹ́ pé lórí ilé ìrẹ̀lẹ̀ báyàwó bọ́mọ yọ ni ọlọ́mọ kò tó tó bẹ́ẹ̀ tó tó bẹ́ẹ̀ tó tó bẹ́ẹ̀ ọ̀yọ́ lókun wá lójú kẹ̀kẹ́ kò kálájú ta ẹni sì ojúlẹ̀ ní ìsọ torí pé ìjàlẹ̀ èdè kò é ṣe tí ẹ̀mọ ọkọ̀ wa kò lè jẹ́ ẹ̀dá lọ kódà kí wọ́n pé èèyàn bẹ́ẹ̀ nínú ya lọ yàtọ̀ fẹ́ tọ́jẹ́ pé kéèyàn máa ṣàgbéjì dá ó ti ó ti ó kó bí olùsí kì í ṣe tí máa ń wúyàn ṣùgbọ́n ẹgbẹ́ ẹgbẹ́ àgbèjì tẹ̀lọ́rùn gẹ́gẹ́ tí máa ń káàkiri láyé ṣe ìmọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn kò ní mà pé ẹ̀hán tó wù rí pọ̀ àwọn tí ń rí sì mọ̀ wò tó lọ bẹ́ẹ̀ tà sí ẹ̀rìn sáyé òwò tó bá ń gbé lálẹ́ àsáyé pàdé ṣùgbọ́n kí èsì bí ti pẹ́ẹ́rẹ́ lọ́sọ̀rọ̀ yóò together. So we join the people. She religious well. Àárọ̀ ìpìlẹ̀ jẹ́ ìpínlẹ̀ Pisa. Kí ló dé? Ìgbà wo lè kojú Gàsílá? Ebi wa pọ̀. Ṣùgbọ́n kò lè kojú wa. Bí ẹ sọ fún olùsí ó, bí ọ̀dẹ̀ nídìí ẹ̀fẹ́ lọ́dọ̀ yóò wọ ọkọ̀ lọ. Ìsáàkì dákùnrin yóò sì mọ ẹnu àkúrẹ́ yóò sì rí pé ẹni ó ti kọ̀sọ̀ lọ́nà ọ̀rọ̀ rẹ̀ ẹ̀rọ wọ́dà wa tó ọ̀nà ìjọba àti bó wàárín láti géètì tí ó sì jó òtọ́ bá dùn náà bá a ṣe ń wí náà wà láyà àwọn tí wọ́n tẹ́ sínú ọlọ́run sí wa wí ṣe pé dáadáa ni máa ṣe nínú ìgbà jẹ dáadáa ni ẹ máa wá bí ṣe máa kọ́nà rẹ̀ aṣáwò ìlú rẹ̀ pé ọ̀nà káyọ̀ náà nínú àdáyìí bóòlù yóò sì wá dáláyìí níbẹ̀ ọwọ́ á kù sí ọ̀rọ̀ ẹ̀ ọ̀rọ̀ wa. ẹ bá wá yọ láàárọ̀ àwọn àfáàní àsìkò kan bẹ ọjà àzà òrèké yọ̀yọ́ lọ́kọ̀ sọ̀kọ̀lá ọkọ̀ ọjọ́ méjì àsìkò kejì àsìkò tá a fẹ́ gẹ́gẹ́ ìlànà bí sọ sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ rẹ̀ tá a bá sọ wípé zakatu ìdíkiri ẹ rí wípé ọ̀rọ̀ àbúrò àní fàyè ọ̀wọ́lé tó wà ọ̀rọ̀ bẹ́tẹ̀ táwọn táwọn sọ pé ìdajì kílókọ̀ ló lè lọ́rùn èèyàn ìdajì ìjọ ọdún torí pé tí wọ́n bá ní fídíò dípò fídíò bẹ̀rẹ̀ ṣé bíbá ìdúró bìlẹ̀ ooo fídíò bọ́ọ̀rù asáfihàn náà ni fún mà àti mùsíàmà ilẹ̀ lẹ́yìn sàbọ̀rọ̀ àgbà gbọ́dọ̀ ṣẹ́ǹsì lẹ́yìn náà bọ́ọ̀rù àti ìwé ti bọ́ sí fídíò ọjọ́ kejì àjẹ́ wípé àti lè yọ láti gbà ṣùgbọ́n àtẹ́bí wọn á fi man àdáhà kọ́bùlà sọ ẹ ń bá yọ ṣáájú kó tó lọ kí o láti tó tìwọ̀n náà ṣáájú náà kiri látàlẹ́ ní ìmọ̀ yọ. tọ́lẹ́pẹ́ pàmíṣà wà fún wa kámẹ́rà láti gbà wò kí ló dé táwọn àá sọ wípé àrísì ní ìfún láti fi ṣe máa ń lọ èrò ti pítù la díẹ̀ ju kí ni o torí ìsàkáàtì pítù lọ. táàtì kò táàtì bí ọkọ̀ ẹ̀kúnlẹ̀ wà lẹ́ẹ̀kára fún wa yọjọ́ kan yọjọ́ méjì bẹ̀rẹ̀ láti wọ̀ láti ìgbàgbọ́ bá ti wọ̀ láti jọ kiri o ìjọ tí ẹ bá ṣe pé a tù ní ọ̀la ajọ́ kankan àdébí yẹn bá ti sáyọ sáájú kó tó lọ lè kírun a fàyíyà zakatu kọ̀ọ̀kúlà ọlọ́ọ̀dù ọgbà yọ sáyẹn ẹ̀wọ̀n ọ̀la bẹ́ẹ̀ ẹ̀rẹ̀ kẹ́rẹ̀ lẹ́yìn ẹ bá ń wo àwẹ̀ rẹ̀ gbogbo bí wọ́n bá ti kù dé wúlé ẹ bá máàkì ẹ̀. wọ́n bá ní adá àbábọ̀ sọ̀rọ̀ ẹ bá wá yọ tiẹ̀ lẹ́yìn ìró fàyè àsọdà pẹ̀lú ìlú sọ̀rọ̀ sàárà pẹ̀lú sàárà sọ̀rọ̀ wá dé síbi tó ẹ̀ káàdì tó sọ̀rọ̀ pé fàyè àbùkúdà nítorí pé àdìmẹ́fọ̀ àdìmẹ́fọ̀ àdì gbogbo táǹfààní rẹ̀ bá máa ń sàn ẹ̀ ní gbọ́dọ̀ tó àdàbí kọ́kọ́ ti ládùn lọ́wọ́ bá kú bẹ́ẹ̀ ó lè má kò bí ọ̀rọ̀ yọ̀wọ̀ mi kàn ní. sẹ́ẹ̀ bá dàbí ọ̀wọ́ bí ọ̀rọ̀ rẹ̀ tó o bá ti yọ sáájú ká tó kírun tó o lẹ́yìn ìrún sàárà ló nínú sàárà ṣùgbọ́n kọ̀ pàṣàkà tó fitiri mọ̀ tí ládàá tiẹ̀ dúró sàárà ètò ṣe lọ ṣùgbọ́n àwọ̀gilé nítorí pé ọ́sá sàbàrí náà bí ọ̀nà ọ̀kà pọ̀ gíjẹ́ ní ọgbọ́n sí mi. sọ̀rọ̀ wa tó ń bẹ́ẹ̀ lọ́sọ̀rọ̀ wọlé àdìbẹ́bí ìlànà ọmọ amẹ́ríkà bí kọ̀wé ìgbàgbà wa ní àwọn ìbò síríkà ní lọ́sùn gbogbo àgbáyé ọwọ́ àti àbísí lọ́ba wa. tẹ̀wọ́n àwọn àkọ́kọ́ àbísí lẹ́nu jẹ́ àbọ̀wé o. àbẹ̀rẹ̀ àwọn àti sípàwé wàláyé lẹ́mùtẹ́tọ́ kó sì ibẹ̀ kọ́ balùwẹ̀ta yọ ọ̀bẹ̀ wọ́n á rí tẹ̀gbọ́ òde gẹ́gẹ́ ọlọ́run àti ìwé òde tó wà wà bá tẹ̀lé sọ́dọ̀ náà sọ́dọ̀ sọ́dọ̀ zakatul fitiri wa sẹ́yìn wa lè rán yẹn abu salman da gwada ya cika kowa makala abu basira àbúrò sí ìdàtí agbára kó o lọ bàgà bàbá lè wá dé lẹ́yìn yìí ní púpọ̀ sí ní pọ̀ ó wọ́n bá àwọn àfáàní kìyàsù rẹ̀ náà lọ́rọ̀ ìyàrá tí àtẹ́bí sọ wípé bánámà á ń sọ láti áwọn sí àhá fọ́nì ìsọ́lẹ̀ à ìlà àdàkárọ̀ ha téèyàn bá gbàgbé tí ò fi kírun àbọ̀ gbàgbé lọ́bẹ̀ kó kí bọ́ bá ti rántí lọ́dún ẹ̀sìn kó ń tọ̀ wọ́yọ́ tí lójú ẹ̀sìn bá wọ́n ilẹ̀ yàrá Allah subhanahu wa taala. gbà ní owó rẹ̀ zakatu ti wà káwà haris lórí yíyọ rẹ̀ káàsì tẹ̀lé gbogbo tí ọ̀sán sáà sọ nípa rẹ̀ jọba ẹni tí agbára rẹ̀ bá gbé ráìsì ọ̀yọ́ ẹ̀ tó bá gbé wà kọyọ ẹ bá gbé gàrí kọyọ ẹ bá gbé ìlú kọyọ ẹ bá wá gbé gàrí ẹ ti tiẹ̀ gbé ráìsì tó wá gbé gàrí káwé ìlú kó wò pé tó sọ fọ́nrán ni kí wò pé tó bá ń lọ́dún mi kí wò sí wá lè di ìlú wáyé kí wọ́n fẹ́ máa ṣe ṣe àgbébìlà dùn mẹ́wọ́ jẹ̀mọ́ ẹnìkan kò sí àwọ̀ ṣẹ̀lírọ̀ kẹlẹ́lẹ́ ìdá kò ṣàáyé wà lọ́wọ́ àwọn tọ́lọ̀ ń gbé láńkẹ̀ àwọn èsì rẹ̀ tó máàkì tí máàkì tí máàkì kọ́nà bàbá di àsìkò sìkàtúkìtìrì kéèyàn ọ̀yọ́ ọ̀bọ̀ Abuja bi la ẹ̀kọ́ ìṣẹ́kì ọ̀ ẹ̀ka ìgbà ìṣẹ́kì lọ́bẹ̀ lọ́bẹ̀ gbàsọ̀ ọ̀nà ìgbà lọ́bẹ̀ bẹ̀ pé ẹ̀kọ́ ọkọ̀ yìí sí báyìí ní ọdún ìṣẹ́ lọ àkọlẹ̀ ìlú wàkọ̀ ní ẹ̀ka ló fi sí àwọn ìṣẹ́ ìdàgbà àti ìwé ẹ̀dẹ̀ ìwé ẹ̀ka ìṣẹ́kì lọ́bẹ̀ ọ̀nà ìgbà lọ́bẹ̀ lọ́wọ́ yorùbá sọ́nà bẹ́ẹ̀ wà sẹ́nu wájú ọ̀dẹ̀ àti kò sí yọ sàkátù fitiri ẹ̀yìn sàkátù fitiri òun ní láàdá níjọ torí gẹ̀ẹ́gẹ̀ẹ́ ló ṣe wò eléyìí kọ́ gẹ́gẹ́ bí ó ṣe wò sàárà lásán wọ́n bà kọ́ bẹ̀ ẹ̀sìn wò yìí ṣe dáàbò ẹ̀dùn làwọn ṣe é bí ẹ ṣe kéde òun bí ẹ ṣe lọ́wọ́ zakatu bí ti àyè owó yá o ọ̀n tí ó fẹ́ owó yìí ṣe nǹkan bí táwọn ẹ̀rọ bí àdàbí ọ̀pọ̀ tó àwọn ẹ̀rọ ẹni ẹ̀ wá owó yọ o ẹ̀rọ ṣe kéde ẹ̀ ìfẹ́ jẹ́ kí ìsàdáadáa o Allah subhanahu wa ta'ala yóò tún wá sí yóò tún gbogbo ọmọ ìyá wa náà sí pátápátá o yóò rántí kùsù láàárọ̀ ìlà alhamdulillah alhamdulillah rabbil alamin وصلاة الله وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله أما بعد فيا عباد الله أوصيكم ونفسي بتقوى الله لهذا أمر الله سبحانه وتعالى جميع خلقه قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان حقا لربنا على تبليغه إيانا أواخر هذا الشهر المبارك في هذا العام المبارك نسأل الله الرحمن أن يرينا جميعا نهاية هذا الشهر حقيقة ونسأله سبحانه وتعالى أن يعيننا على أن نستنى برسول الله صلى الله عليه وسلم وقد سن لنا نبينا نبي التوبة نبي الرحمة سنة غير في هذه الأيام وكان يأمر جميع المسلمين حبهم وعبدهم وذكر وأنثاهم وصغير وكبير أن يخرجوا صاعا من تمر أو صاعا من بر من طعامهم وسماه رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر لأنه هو وكان رسول الله صلى الله عليه وسلم يأمر أصحابه بإخراجها قبل خروجهم للصلاة جاء جاءت الحكمة عن هذه الصدقة بالحديث الذي أخرجه الإمام أبو داود في سننه وقت ماجه في سننه والدار قطني في سننه كذلك البيهقي رحمه الله الجميع من حديث عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال امر رسول فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر تورة للصائم من اللغو والرفث وتربة للمساكين من أداها قبل الصلاة فهي زكاة مقبولة ومن أداها بعد الصلاة فهي صدقة من الصدقة وكان أصحاب الله صلى الله عليه وسلم يخرجونها من دعائه من شرير وبرد وعطف وتقر وزبيب جاء هذا من حديث الذي اخذه الإمام البخاري في صحيح الحديث أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال وكنا نخرجها أي زكاة الفطر في عهد رسول الله صلى الله عليه وسلم وكان قبل قبل قبل الصلاة وكان وكان طعامنا يومئذ ثم بدأ يذكر هذا الأشياء البر والشريف والعقد والزبيب إلى آخر هذا الحديث عباد الله فإن العلماء ذهب جميعهم إلا أبو حنيفة إلى أنه لا يخرج زكاة يخرج زكاة الفكر بالأموال وإنما هي زكاة في ذمة ليست لها علاقة بالأموال وهذا سنة رسول الله صلى الله عليه وسلم وهكذا تركن على محجة بيضاء ليلها كنهارها فإذا سمعنا من هذا الصحابي الكريم أبي سلم أنه ذكر طعامه وعلى الرسول بنفسه ذكر تمرا أو برا في الحديث نبذ المرء وحتى يبين هذا حتى لا يظن ضال رجم في غيبه أن الرسول أذن في إخراجها للأموال نسأل الله الرحمن أن يوفقنا لما يحبه ويرضاه فليقدر الذين يخالفون عن أو يصيبه مثل ذل أو يصيبه عذاب أليم بارك الله لي ولكم في القرآن والسنة ونفعني الله وإياكم بما فيهما من الذكر الحكيم أقول ما تسمعون أستغفر الله العظيم لي ولكم فاستغفروه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 زكاة فطركم عن أنفسكم هذا الذي صح للحديث عن رسول الله صلى الله عليه وسلم أدوا عما تقولون فإنه حديث ما صح عن رسول الله صلى الله عليه وسلم أما من باب السواد فلا بأس بذلك على الرجل زكاة على الرجل زكاة جاء في الصحيح إلى مسند الحديث أبي هريرة رضي الله تعالى عنه قال الرسول صلى الله عليه وسلم ليس في العبد صدقة إلا صدقة الفكر صلوات الله وسلامه عليه عباد الله أرجو هذه الزكاة وطيبوا بها نفسا وانتظروا ما يبدل الله سبحانه وتعالى لكم من الخيرات والحسنات والفرح والسرور فربنا سبحانه وتعالى وعد أن من أطاع رسوله فقد أطاعه سبحانه وتعالى عباد الله أكثروا من تحميد ربكم وتمجيده في أواخر هذا الشهر المبارك ونسأل الله سبحانه وتعالى أن يجعلنا جميعا من متقائم للنيران قبل انتهاء هذا الشهر المبارك وأن يجعلنا ممن يخرج من جميع ذنوبه كيوم ولدته أمه اللهم ربنا أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين ودمر أعداءك الحوض ولا يستجاب له وحوجه الى طبيب يداويه يا جبار السماوات والارض اللهم ربنا واحفظ صفوف المسلمين وادم شتات المسلمين واطهر قلوبنا والسنتنا وعقولنا اللهم ربنا لا تلقنا كل ما عندك بشر ما عندنا يا ربنا لا تولي علينا شرارنا يا اجود الاجود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 يصلوا على نبيكم الصادق المصدوق نبي التوبه نبي الرحمه المملوك رحمه للعالمين القائل في مولاه سيطان من نسي الصلاه علي خطئ طريقي فالجنه اللهم ربنا صل وسلم وبارك على هذا النبي الكريم خاتم الانبياء عبد الرحمن اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى اله وصحبه تسليما كثيرا

القريب Allah.